iye ní àwọn ẹ̀là ń pè ní yàáfù drones òun làwọn ẹ̀ ṣe wá rí àwọn tó wá kù yẹn lẹ́yìn ọba abìnrin kan lẹ́yìn akọ tó jẹ́ ọgọ́rùn tó lé ní mẹ́wàá gbogbo fifty nine thousand plus tó kù abo ni wọ́n jẹ ìyẹn ló fà tọ́lọ̀ ń sọ pé kù rí bí ìgbà tí ẹ bá dojú ọ̀rọ̀ kọ obìnrin wípé ìbílì sí alìsìtọ́ọ̀bù ìgalàbà ìdójúkọ ìbánisọ̀rọ̀ yìí àwọn tó pọ̀ jù nínú ilé lọ́wọ́ bá sọ́rọ̀ àtàlà bá lú òun náà sì láwọn dáa ń pè àṣìgáàlì tẹ́lá àwọn ṣìgáàlà àwọn wọ́kà tí ẹ tí àwọn ọmọ ẹni wọ́n ṣiṣẹ́ nínú ilé wọ́n gbálẹ̀ ni wọ́n wọ́n jẹ ni wọ́n tọ́jú ìyá ni wọ́n pàtẹ ọkùn ọmọ ni wọ́n rẹ ọmọ ni wọ́n gbogbo àwọn ẹni náà lọ́dọ̀ sí kínú àwọn olùlọ kojú ìjà náà kojú ìjà kọ́ ọlọ́ọ̀ni ìlú mi kò lè sàbàrà sẹ́mọ̀ tí wọ́n ti dá àwọn ẹni tí ń bẹ ẹnu gbó oríṣiríṣi ìkọ̀kan ló dá àbáyé ewé kan bẹ wọ́n sì ní ewé pẹ́pẹ́ ewé pẹ́pẹ́ bí wọ́n bá lọ ṣe tẹ́sì sí ọ̀nà tán bá lè yẹ ní bùkátà sí ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ yóò bá rí ẹ̀jẹ̀ tó bá lọ gbé ewé pẹ́pẹ́ tó gbóòmù pẹ̀lú ògbọ́ ọlọ́run kátólíkì ọ̀sẹ̀ méjì sí mú lójoojúmọ́ òun náà dùn ní ìtẹ̀fẹ́ lómi yóò fi ẹ̀jẹ̀ lẹ̀ àwọn èèmọ̀ ń bẹ nínú gbó tí ò ní ìfẹ́fẹ́ sí pẹ̀lú ẹ̀bọ rárárárá lọ́nà ọba dá igi iyeye bẹ́ẹ̀ bá gé èkó pàdé ìgbìyànjú igi yẹ táàmù yẹn náà ní omi yẹ táàmù yẹn náà ní o táàmù túmọ̀ rẹ̀ táàkà fún yẹ o béèyàn bá gé igi yẹ tó fa tó gé wẹ́lẹ́wẹ́lẹ́ tó sè lómi tó bá sè lómi tó yọ omi ẹ̀ tí bá ń wọ sí ojú ọmọ ẹ̀jẹ̀ kó dókè àgbàdà ìyè ìmọ̀ ń bẹ nínú tó bá ọlọ́run bá sọ hàlù kan tó dá sílẹ̀ ọlọ́run á fi ìmọ̀ mọ orin ìwọ oyin àwọn èso yẹn káàkiri káàkiri nígbà àwọn èèyàn ò níyẹn tí wọ́n fi fò tí wọ́n fi lọ́mọ ẹ̀jẹ̀ káàkiri wọ́n níyẹn ó lè fò àtúpa ọlá tẹ̀ kì í ṣe wípé ó ní ìṣe pé ànábì lónìí ìyẹn làwọn olùmọ̀ọ́pẹ̀ ní wáhálì tẹ̀síìlì pé ọlọ́run tẹ̀ lórí bá pé tó àwọn àkàrà ní tá a fẹ́ fún ọmọ ṣe ó náà sì fún ọmọ ṣe yọ wà lọ́jọ́ káàkiri yóò wá pápọ̀ nínú rẹ̀ tó bá ti wá pápọ̀ nínú yóò wá bì í kùlí ní kúlì sàmọ́rọ̀ gbogbo gidi tán náà lọ ọmọ jẹ bẹ pátápátá tó bá ti wá jẹ kó wá kó pọ̀ nínú rẹ kó wá bì tó bá èébì ní oyin tá lá o ní ṣe ìgbẹ́ o èébì èébì oyin vomit oyin oyin oyin tá yẹn kì í ṣe ìgbẹ́ rẹ o oyin ní ìgbẹ́ lọ́tọ̀ tó dájú orí tí ń sì síbẹ̀ bí ìgbẹ́ ewu olórí báyìí ṣùgbọ́n lè tá lá yẹn ní àdùn torí pé ń ta ìgbẹ́gbẹ́ lóyin. èyí taa ó gẹ́gẹ́ ní àdó yorùbá rẹ̀ ní ti ń kú ní yorùbá ti ń lọ àti ń dágbére fún yorùbá tó fà á nílẹ̀ oúnjẹ ó gẹ́gẹ́ ní oyin ọlọ́run kọ́ lọ́mọdé káàkiri ìdí tó fi jẹ́ pé ọlọ́pàá sọ nígbẹ̀yà àyàn àdébẹ̀ ṣùgbọ́n mo fẹ́ ìdínú tó fi jẹ́ wípé onídásí ọ̀pọ̀lọpọ̀ ìwòsàn fún oríṣiríṣi àìsàn lóríṣiríṣi ìmí ìtẹ́ ẹ̀dàrú lásán ìmí ìdásí òfin ìtọ́jú ìtẹ́tòfìtò ọlọ́ọ̀bá ní kò ní ikú ní samara fásitì zubula rọ̀bíkì zubula ọlọ́ọ̀ni wá mọ́ ẹ̀rìn ìlú ọlọ́ọ̀bá rẹ̀ ó ní sínú àwọn tí wọ́n ń sin oyin tó bá gbé àpótí oyin mẹ́ta mẹ́rin síbì kan láti gbé gbẹ́rọ́gbé sí bí ìlógún oyin wa lọ sí Òṣogbo àbílẹ́sà ó lọ jẹ èso ogi bó bá ń padà bọ̀ wá sílé kò ní í sìnà inú àpótí tí ó ti jáde láàárọ̀ kò ní í sìnà lọ́ọ̀bá fásitì ìṣubú lọ ìṣubú náà ó ní ìyẹn làwọn olóyìnbó pè ní spiritual navigation ti já ó ti mọ bí ó ti rìn kò ní

yóò máa jẹ yóò máa mú títí tó ló rẹ̀ ó sì kúrò ìpàdé oyin náà kì í sọ̀rọ̀ kòkòrò ní kì í sọ̀rọ̀ pàápàá bó tilẹ̀ fún mi ọlọ́wọ́ bá Ya ní kúrú tó tún ní ń jáde látara kòkòrò ṣàrọ̀ ọ̀hún ẹ̀wọ̀n kan ìbẹ̀rẹ̀ àwọn olóyìnbó ti jámọ̀ lóhùn làkúnmí àwọn olóyìnbó tó ní kábẹ̀ lóhùn kábẹ̀ ẹ̀bẹ̀ lọ yẹn náà tó ní tàdáfúlù bùbá èdè tó wọnú ara wọn ti àrọ́tà àti yíyá èdè láti inú èdè kan sínú èdè míì ọ̀pọ̀lọpọ̀ èdè wọ́n gbanú ara wọn kọjá so kábẹ̀ àwọn olóyìnbó tó ní àwọn lábá jámọ̀lì òyìnbó òní kámẹ́ òyìnbó òní lárúbá ló gbà kúrú kẹfí náà tó sàfà ní tí wọ́n gbà kúrú nìyẹn ọkọ̀ ojú omi orí ilẹ̀ orí pápá sẹ̀fínà sàrà so ọlọ́run yẹ kúrò ní ìdùnnú náà sàrà ọdún ọlọ́run ti rọ́ọ̀pù tí wọ́n jẹ́ látara oyin ní nǹkan múmú kan ẹ̀dẹ̀mẹ̀ mo tẹ́lẹ̀ fún àlùwàlù kọ́lọ̀ rẹ̀ sọ̀tọ̀tọ̀ ìdí tó fà ní wípé ó jẹ́ sí ń bẹ nínú àgbáyé òun kọ́ ní ń bẹ nínú ìbẹ́pẹ tìbẹ́pẹ kọ́ ní ń bẹ nínú pẹnápù tí pẹnápù kọ́ ní bẹ nínú ròmbó tóró gbogbo ọdún bẹ́ẹ̀ náà sàwẹ́wẹ́ wàhá kàlà ní tí kòkòrò yín bá ti jẹ òun náà ló wó bí mọ́lọ́ sọ pé mo tẹ́lẹ̀ fún àdúrà lò á orin tó dáa jù láyé orin dúdú ní ìrọ̀lù kò sí lẹ́yìn á orin yìí orin dúdú ní olódàá jù kò sí lẹ́yìn gbogbo ẹni kò rántí mo tẹ́lẹ̀ fún àdúrà lò kọ́lọ̀ rẹ̀ ló sọ̀tọ̀tọ̀ ẹni lóyún mi yóò wá ìjàlá ní àbáwọ̀ báwọ̀ ẹni lóyún mi yóò blu ìmí yóò yellow ìmí yóò dark ìmí yóò brown ìmí yóò purple different color òun yìí máa ń gbé jáde nítorí wípé oje tí ń bẹ nínú àwọn òdìdó kọ̀ọ̀kan náà ó ṣe kí ni o ó sọ̀tọ̀tọ̀ ọlọ́run ní fi ìṣìfà òyìnbó ibi tá à ń lọ gbọdọ̀ nínú kòkòrò oyin oyin tí ń jáde tí ń jáde àdó tí ń jáde látara kòkòrò ọlọ́run ní nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sọ pé lèlè mùsùlùmí fún gbogbo èèyàn pátá gbogbo tí wọ́n jẹ́ ìlẹ̀ èèyàn ní oyin lílá ní ó mọ̀ jẹ́ ìwòsàn fún ọlọ́run ní fi ìdáàdì kalẹ̀ àyẹ̀ká nìkan ní ìtàkùn kan ọlọ́run ní ìta àtọ̀ àmì mọ́ ní àríwòye sí mọ́ ní fún ta ni àwọn tó bá jẹ́ ọlọ́pọlọ pípé inú àwọn tí wọ́n là káyọ̀ náà ọba sùhánù ọ̀tá lá ó ń bá wa sọ̀rọ̀ nípa kòkòrò tí a lọ́rí kòkòrò tí a tí a lákàtọ́ ẹ̀ kòkòrò tí a yí pé bí ẹ bá jẹ́ kó sì ti ń ṣe jìrá àta rẹ̀ ìyẹn lè lo fifty years níbi ẹ̀ tí ó sì mọ discover new things ojoojúmọ́ ǹjẹ́ yìí mọ̀ yìí pé kòkòrò yìí bá fẹ́ gùn tó bá fẹ́ gbà kọ́ tó bá ti fò jáde ní ilé láti ìran akọ méje òní yóò gun ọba lòun tọ́ba ju wọn ń gùn tọ́ba yìí wọ́n ń gùn tọ́ba yìí wọ́n jáde láyé rẹ̀ lọ́sọ̀rọ̀ pé èbí can never survive the food ah èbí can never survive the sea nor an ejaculation of the sea bóyí bá táyọ̀ ọ̀run lẹ́rọ̀ oyún òkú yìí o bóyí bá gùn oyún òkú yìí akọ oyún méje oyún òkú ọba bẹ̀rẹ̀ méjèèjì máa kú. Babylon padà fún mi after twenty four days yóò mọ̀ ẹ̀yẹ two thousand five hundred x lónìí sọ pé tóbi tí o two thousand five hundred x ní ẹ ọba àtúnyẹ yóò mọ̀ ẹ̀yẹ lójoojúmọ́ yóò sì gbé báwọn lójoojúmọ́ for the next five years kò sì tó bò láyé ẹ̀ẹ̀kan tí ó ń náà ló ti bù yẹ yóò sì di ẹyẹ fún ọdún márùn-ún gbáko two thousand five lójoojúmọ́ torí wípé each drone wọ́n supply nítí ò lẹ́gbàá seven hundred and fifty million pound pound akọ̀wé kan seven hundred and fifty thousand pound pound òun ni wọ́n donate sí ara ọba mi àtàwọn àjáàyè àwọn ènìyàn tó pọ̀ tí a sì kékeré tí ò lè gbà wá láti lè lọ́mọ rẹ̀ nípa kòkòrò yìí abẹ́rẹ́ ọba sùhánù ọ̀tálá ilé ìsìn àgọ́ yìí ló ṣe ní ìbànújẹ́ fún ọ láyé nípa ilé ìsìn rẹ̀ sáà níparí ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn kó sí ìdààmú àti ìdààmú lórí pẹ́tọ̀ bó láti wá lórí ìdìbò gan-an bó láti lórí ìdìbò gan-an torí pé oríṣiríṣi oyin là máa ń rí bó láti dá oyin náà alákọ̀ọ́kọ́ ìmọ̀ràn àkọ́kọ́ ní wípé àwa gangan fúnra wa tá a bá lóko oyin á dà àbí ẹnìkan pè mí jọ́pọ̀ ó dàrú dàwọn fídíò kan lórí íńtánẹ́ẹ̀tì ó wá sẹ́ẹ̀lì ó ní àwọn tí wọ́n sọ yìí mo wá ní ìjẹ́ tó bá tẹ̀lé lọ sínú oko tí mo mú ọ sínú oko tí wọ́n náà wọ aṣọ tó ń wò mí báyìí tí mo sì ń kó tí mo wá fún ọ ní bí wá níta láti oko náà mo ti fún ọ o mo ọ wá níta nígbà tí wọ́n á wá gbà ẹ́ ìwọ náà gba ilé rẹ lọ gbogbo àwọn tẹ́ẹ̀sì tí ọwá sọ ní wọ́n sún oyin gidi ó wá àpláì ẹ̀ lórí oyin tí èmi àti ẹ táàjọ kó táàjọ harvest ó àpláì ẹ̀ lórí ẹ̀ ṣùgbọ́n tẹ́ẹ̀sì rẹ̀ oyin ẹ̀ fèm tẹ́ẹ̀sì rẹ̀ èwo ni wàá gbàgbọ́ ṣé tẹ́ẹ̀sì ni wàá bìlìtì ni àbí oyin tó yẹ pé pé àwọn òṣèlú ajá ìjọba ìjọba fúnra rẹ̀ wò téèyàn ń wà tẹ̀lé ní àfi tẹ́sì ló tẹ̀lé tẹ́sì yẹn ló máa tẹ́sì yẹn ló wọ́n pé oyin tí òun amẹ́ra yìí bọ́ ṣe ń kó ọwọ́ ọ̀hún kó sí òun dẹ̀ ń gbé abọ́ òun sì lọ lé wà yẹn tẹ́sì yẹn ló máa ìfẹ́ náà wà wọn ó ta tó náà wa ọ dókítà wa sọ pé oyin kì e so yin àti àbá mi àfáà ìwà àti àbá mi pé ẹ dókítà ẹni tó kàwé yìí ẹ sọ̀rọ̀ alhamdulilayi mùsùlùmí náà lè dókítà ó mọ̀ tó mọ̀ kí ẹ̀ fún ọlọ́ọ̀rì ó mọ̀ tó mọ̀ rẹ̀ bó ti wá gbé gbé fóònù fún dókítà dókítà wa fi wá bá bá mi lọ́dọ̀ oyin fẹ́ ta fún ọ̀rẹ́ wa yìí kí tó ń gidi wọ́lọ́ọ̀dì tó mọ́bí láàrín wọ́tàlọ́ọ̀dì èmi ni mo kó fúnra mi lọ́tọ̀ ní kàdà kẹ́lẹ̀ wọ́n sì lò ó fún nǹkan tó fẹ́ lò ọlọ́run bá sì lè kó ṣe ọlọ́run bá sì lè kó tẹ́ fún nǹkan bẹ́ẹ̀ so oríṣiríṣi ọ̀rọ̀ ni mo ń wá lórí bó láti lọ́dún ní mọ̀ ẹnì kan á gbé ìgbà olóhùn ra oyin yẹn níbi tí mo máa kó oyin sí lórí igbá olùgbà tó wà lóyún ẹdẹ́bì kan ó ní oyin yẹn wá dì ló dì sísàlẹ̀ olóṣè ara ike tí wọ́n bù sí orí wọn òun dígbà tí ẹ̀ bá dún ṣúgà tó yẹ pé ṣúgà yẹn tó wá mọ́ ara ike buhari rẹ̀ mo nílé ètò ìṣẹ̀lẹ̀ náà ti examination nínú àpẹẹrẹ tó ti mọ́ ọ́n lórí kódà is one of the best honours lórí tó wáyé báyìí nítorí wípé most of wọn wà nínú oyin nípìnlẹ̀ eighteen percent ni pé oyin o akó oyin o omi content of water tó wà nínú omi gbèdéke omi tó wà nínú oyin eighteen percent ni kódà àwọn oyin náà bá fẹ́ lọ Malaysia láwọn ọbẹ̀ ọdún lórí percent ni tàbí lọ sí lab tó máa confam 18 percent ni fún wa ní result eighteen percent ni ṣùgbọ́n gbà nínú wa tí oyin ó fa omi tí ń bẹ nínú oyin tí ó fa tí ó fi débi ten percent ten percent tó bá wà ní two percent kò sí ẹni tí wọ́n bí dáa tó lè fún oúnjẹ láyé ẹ mọ̀ ẹ́ gé sínú abọ́dọ̀ ẹ mọ̀ ẹ́ jẹ́ nígbà tí a bá ń jẹ kéèkì ẹ mọ̀ ẹ́ jẹ́ nígbà tí a ń jẹ kéèkì nígbà tí a ń jẹ ṣúgà tafara tafara bẹ́ẹ̀ tí wọ́n ń jẹ jẹ kò fún nítorí pé ó ti wà dehydrated to the last minute of the stage so ìyẹn báyìí bàbá ẹ̀kọ́ yẹn wà ní ten percent of nature eléyìí tẹ́ bá ti lò ó díẹ̀ ìsàlẹ̀ yóò ṣètò ìlú yóò di tàbá fẹ́ lòkó láti wá ṣe ẹgbẹ́ sínú òrùn àti ẹ̀sìn gbọ́dọ̀ omi gbóná tàbá ti gbọ́dọ̀ omi gbóná ó padà sí mọ́má tó ìjọ padà àwọn oyin kan nìyẹn ẹlòmí wọn sọ pé oyin gidi tẹ́ bá dúró ẹ̀kọ́ lòkó kò ní nínú rárá kò sí inú nǹkan tó ń gbóyè gidi irú ẹgbẹ́ tó bá dúró ẹ̀gbọ́dọ̀ kò ní dàbí rẹ tó bá rí damilẹ́tẹ̀ náà rẹ̀ ló kà dábà rẹ̀ ó sọ pé rọ́ọ̀nì yáà dúró ilẹ̀ owó ṣe ti sálẹ̀ so nítorí náà téèyàn bá fẹ́ téèyàn bá téèyàn bá mú ṣúgà wọ́n pè ní karamẹ́lì tó bá yọ ṣúgà tó fi kaná ó ti ní certain portion of water tí ó dà sí tí ó fi ní thickness tí ó kọ́ sí máa high ó tọ́ba jẹ́ òkú káyì níyàmù onídìrídìrí ilé òkú ìyá pápá ẹlòmí ò ní ojú ti wá dúpẹ́ sílẹ̀ ìlà òkú débẹ̀ bàbá náà rọ ìkàlẹ́bà ti èbí kìfà tí ó mọ sọ̀rọ̀ ọ̀gbọ́n tó bá yẹn lẹ́nu kódà nígbà àgbọ́njú bá ń lọ yorùbá gbà yorùbá ní gbogbo ìdáwà ti gbé ìdílé ìlànà ìlànà wọ́ọ́tọ̀ ìta àbá ń lẹ̀ lẹ́nu oyin mọ tó dùn rẹ ìrámọ tó dà kí ni ó sọ omi di àrámù fún èrà gbẹdẹ bá ti tán lẹ tó bá ti jẹ omi dídí ìdánwò ń sábà bàbá fi oyin tá lókun tá a tá a bá gbé àtúnṣe olóṣogbo yóò ní iron sand tá a bá ti gbé sáré iron sand irin tó lè gbé ìtọ́jú irin yẹn ní ẹsẹ̀ mẹ́rin agolo mílíkì mẹ́rin àkùsù ọmọ ìpọ̀pọ̀ àwọn àdá ẹjọ́ ìtúnú agolo yẹn tó dà tó yí bá ti bẹ̀rẹ̀ ẹsẹ́ ìràwọ̀ fẹ́ lọ contaminate oúnjẹ láti lọ mọ jẹ́ wọn ọ̀dẹ̀ níyẹn tí wọ́n fi fò agolo náà ni wọ́n sàtọ̀ kan tó kọ́ irin lọ sínú àpótí ẹ́ńjìnà yìí ti wà nínú agolo tó ti rí ní etí agolo báyìí tó tó bọ́ sí ìdúrà yìí wọ́n bọ́ sí ẹ̀ńjìnà yìí ọ̀hún lẹ́wọ̀n tọ́ba ti bọ́ sílẹ̀ ọjọ́ ìyẹ́ ìrìnlẹ̀ o ti parí nù. tó bá jẹ́ wípé orin gidi kì í lọ ìlà òkú débẹ̀ kò ní ìdíkà tó ẹ̀sẹ̀ gbé àpótí sí abẹ́ irin yẹn mọ́ ká tó wá da ẹjọ́ ìrìnlẹ̀ kò ní ìdí. ṣùgbọ́n nítorí pé ìlà máa ń lọ síbi orin gidi òun ló fà tá a ti da ẹjọ́ sínú àpótí sínú agolo ìjọ ní ìsàlẹ̀ àpótí ẹlòmíràn sọ wípé tẹ ẹ bá mú omi tí tẹ bá kìtà ní ìlà ìpà tẹ bá ta ní láì ìsinmi lọ́dún ní ìdílé ìsinmi lọ́dún ní ìdílé pàápàá bẹ́ẹ̀ bá kìtà ní ọ̀dọ̀ karamẹ́ ṣúgà ẹyọ lọ́sà bẹ́ẹ̀ ti lọ́dún ìdílé ó lè mọ́ sà wàláì ní mọ́ sà ó sì sà so gbogbo àwọn nǹkan wọ̀nyí kò sí nínú nǹkan tó ń mọ orí gidi àwọn tí wọ́n ń tó orí eléwé dúdà fún eléwé dúdà ewé dúdà ewé dúdà ló ti dà wọn wọ́n fi ń sori dáadáa wọ́n bùkà náà wọ́n ní kíkan sí tewétewé wọn ní ìlànà after ten minutes ìsọ̀kalẹ̀ ẹ wà ẹ wà ewé ní èkó lára òun yẹn ẹ bá ti wà ẹ mú sùdà onílọ̀ ní ti kóńgò kan ẹ dà sí ẹ ti padà fún ten minutes the same solution ló fún nípa yìí. olóńgbò wẹrẹ ẹfun ìyọkùn rẹ sọpọ ẹgbẹ kaná fifteen minutes ló tó bá ti jóná ẹsùn kalẹ̀ ṣúgà oníkóró páálí kan ẹdá sí ẹdá padà sórí náà tó tẹjú márùn gbọ́dọ̀ tó ń tẹ ìgbà ẹdórí ẹ̀kọ́ yóò dá sí yóò dùn sílẹ̀ oyin ló máa fún mm. so àti rí oyin gidi lódodo. lódodo fún wọn ó àti rí oyin gidi ó ṣe kíni wàlá ẹ̀ wọn ó sọ̀rọ̀ láti rí oyin gidi bí máa nà sẹ́yìn ìní ọ̀dà nípìnlẹ̀ gbogbo àwọn ìjọba sọ yìí ó o ó dàpà ó pọ̀ mọ́ oyin gidi náà gbogbo àwọn ọ̀dọ́ wọn ó fi náà ọ̀rẹ́ wa adọ́ láwọn ọmọ ọdún yìí wá ọ̀rọ̀ wa wá wá ní ọmọ kan ń bẹ ní àwọn tó tẹ́tẹ́ náà tà ní èyí tí mo sọ yẹn oníṣúdà yẹn olùmọ̀ yẹn mọ́ ní pé àgbà bí mẹ́ta ní tẹ́nàtì bàbá àwọn àgbà bí mẹ́ta ní mẹ́sàn-án tí ti máa ń ti oyin tó bá ti ra ṣúgà ṣúgà kọ̀ọ̀kan báyìí lọ́dà tí màbà àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó wà máa dùn sí yóò mọ̀ ó ní bàbá àwọn sọ fún olóṣèlú tí a dà lọ́jọ́ àgbà nìbàdàn lọ ní lọ àwọn ìyá láti ìrìn àjẹ wọn kó sọ pé mo fẹ́ dáàbò sàánù mi oyin gidi gangan ni mo fẹ́ ṣe pé kòkòrò oyin gangan ló bí oyin yẹn oyin gangan ní kẹta fún mi ìtòtò ọba wa ara oyin onífọ́ dandan àtúnjẹ ọ̀rẹ́ nínú àwọn ọwọ́ àdá sí mẹ́ta ọwọ́ àtẹ́sí kéńté báyìí ọ̀tá sínú àbáfẹ́ ọ̀tá kejì sínú àbáfẹ́ ọ̀tá kẹta sínú àbáfẹ́ nítorí wípé àwọn èèyàn tó náà bá fi àìsàn kàn tí wọ́n sì lánìyàn pé omi gidi làwọn fẹ́ lò ọlọ́wọ́ wo àníyàn wọn àti bẹ́ńkì yẹn nígbà tó ṣàkóso àgbá ọlọ́wọ́ wo àníyàn wọn yóò wà á lo kíntìn kíntìn tó ta àrùn síbẹ̀ sẹ́wọ̀n pé kíntìn tó ta síbẹ̀ ó kéré púpọ̀ nínú yẹn náà gbẹ. sẹ́wọ̀n tó tẹ́lẹ̀ bọ̀ ó ní ọba wọn sọ pé ọlọ́run wà níyàwó rẹ̀ ní àìsàn nílé wọn bọ̀. odò àtẹ tó ń bẹ lára tó ń tẹ́ tó jẹ́ ọ̀rọ̀ dídà òun náà ń jẹ́ kó bá wọn lára bó kó ṣiṣẹ́ fún wọn. kì í ṣe fèsì tí wọ́n ṣòkòkò tó ń ṣe ẹni ẹ ti jẹ́ yọrọ̀ àfáàná ti jẹ́ yọrọ̀ so ẹlòmíì yóò sọ pé ibi tí wọn bá kọ sínú òwúrọ̀ àṣì alẹ́ ní ọlọ́dọ̀ tí ẹ bá jẹ́ tó student tí jẹ́ tó student kí ní kan àtàkùn ìlú jẹ́ tí àmì trust wọ́n tẹ́ padà sí wọ́n sí padà wọ́n tàbí sọ́ọ́ ilé tí wọ́n ní tó bá ti tẹ́kì ju omi lọ yóò rìn lórí omi tẹ́ ẹ bá kọ́ àròsọ sínú omi sàlẹ̀ mi lọ torí kó wà dẹ́ńtà ju omi lọ so the the solution is wọ́n fi padà wọ́n so láṣà kàwé pé lọlẹ̀ yóò lọlẹ̀ gbogbo àwọn ọ̀sẹ̀ òní àwọn físíkà kan tí ẹ̀ lè fojú rí mi ẹni ló sọ pé ẹ bá fún mi sílẹ̀ sínú mu yẹn pé ìlà ìlú ṣe kéde òkà ah, wípé yẹn lò ní gbé mú pé yóò dùn tó bá jẹ́ wọ́n tún ọ̀rọ̀ kan ojú ìlú sàn tàbí ohun tí wọ́n kú ìdá ọkà kan tí wọ́n wọ́n ti dàgbé ìyẹ̀pẹ̀ yóò lọlẹ̀ yẹn ò ní kò ní water content yóò sọ wípé tí omi yóò dùn lórí ẹ̀pẹ̀ àbí kò dùn lórí ẹ̀pẹ̀ very simple water content ti ń bẹ moisture tí mo sọ lẹ́ẹ̀kan yẹn òun ni ó sọ wípé omi tá a fẹ́ sórí ẹ̀pẹ̀ yìí tí yóò dùn lókè ni àbí jẹ́ kí ni o àbí lẹ́wọ́ fà á water content ló sọ iye lọ sí ìbò omi tí mẹ́bẹ̀ ló sọ fún wa pé abáta sórí ìrọ̀lẹ́ yóò dùn ó tàbí kó ṣe kí ni o tàbí kó lọ lọ tọ̀ nínú àwọn ìrísí mi àti àjọṣepọ̀ tí mo ti ní pẹ̀lú oyin for more than twenty years èmi láti ìsìnkú èmi láti ìsìnkú tí ẹ bá fún un lórí sẹ́nu gbàrà tó bá ti bẹ́ẹ̀nu yóò kọ́kọ́ dùn tó bá jẹ́ strictly honey torí pé bíta ọ̀nì wà oyin tó kúrò wà nígbà míì àmọ́ kó lọ́dún mẹ́rin. Eh, lítà ọ̀nà ẹ̀ẹ̀kan lọ́dún mẹ́rin lítà nìkan ten thousand naira one litre ten thousand. tó o ti fẹ́ ju omi tó kì í. mo ń bọ́dọ̀ màá sọ̀rọ̀ màá sọ̀rọ̀ lórí ẹ̀. bí àgbo ló ń ṣe rí òun tó wà highly concentrated ju àwọn oyin tó dùn lọ torí pé monoflora ló èso kan lọ́jẹ tó jẹ́ mọ́gbò tó kò rò àwọn eléyìí tó kù yẹn tá à ń lábẹ́ olódò yẹn multiflora lọ mọ̀tíflọ́ra irọ́ àbíkù ah, wọ́n lọ jẹ́ náà ní ṣùgbọ́n àwọn kan wà táwọn èèyàn ń ṣe tí wọ́n sọ pé garlic oil wọ́n á blend garlic lọ kìí ṣe rí garlic of mọ̀tíflọ́ra nìkan báyìí pé rí garlic of mọ̀tíflọ́ra nìkan ibi oko tán tán gbé garlic sí ó wà gbé àpòtò ibi fifteen síbẹ̀ àwọn èèyàn mọ̀ sọ́ọ̀tù mẹ́tàgùn ó mọ̀ fi garlic oil ìyẹn kì í ṣàtọwọ́dá natural nìyẹn mango náà wà pineapple wà banana wà èdè yẹ pé ní àwọn ilẹ̀ lárúbáwá àbáwọn gbègbò tí àwọn èso kì í sábà wò tó máa ń pọ̀tù tí yẹn bá ní àwọn pàtó ń pè ní um, eh, food therapy náà pé wọn báyìí kò sáìsàn tẹ̀lé complain fún láyé èso ni wọ́n ń tún tì í pé á ah, ìtọ́jú ní àlájú ẹni láti jẹ ọ̀gẹ̀dẹ̀ two kilograms fún ọ̀sẹ̀ méjì nítorí ọ̀nà iṣẹ́ táwọn kọ́ nìyẹn fruit therapy ni wọ́n kò tí ì sí bí dáadáa tí o bá wá sí ọ̀gẹ̀dẹ̀ wọ́n á convert two kilograms of banana for every day for the next two days wọ́n convert sí honey wọ́n á lọ sókè tó ẹ lọ ra monofloral honey banana species oníkẹ́ máa láyé portion báyìí lójoojúmọ́ pàtìkù báyìí èyí tí wọ́n fẹ́ lára ọ̀dọ̀dọ̀ wọ́n ti convert sí ara èyí tí wọ́n ṣe lára ọ̀dọ̀dọ̀ gbòòrò àkíyèsí kéde sí ìdọ́kítà tó yorùbá ti dúdá ọmọ tẹ́ bá ti kán omi sẹ́nu ìbàrà yóò kọ́ dùn tẹ́ bá ti la tán bí ìgbà tí ẹ̀ ń ṣàlàyé ti bítámẹ́ẹ̀tì tí ń tí ń tí bẹ́ẹ̀ bá ṣàkíyèsí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ ṣàkíyèsí lábẹ́ òun ẹ bá ti sẹ́ńtà ìgbà tẹ́ bá ti láà gbogbo kọ̀rọ̀ kẹ́yìn báyìí bíi kíkorò díẹ̀ díẹ̀ ìfẹ̀mọ̀ wá ìfẹ̀mọ̀ wá ìfẹ̀mọ̀ wá dẹ ẹlòmíì yẹ kì í ṣèmi kì í ṣèmi fèmí ọrùn ó mọ inú ẹlòmíì for the next ten seconds tó bá láwọn ìfẹ̀mọ̀ gbogbo ọ̀rọ̀ báyìí ló máa hàn ló máa hàn torí pé sọ́ánẹ́ àti bíkì tó wà nínú àwọn fruit tí wọ́n jẹ yẹn ó mọ ìdíkéètì tí ọmọ ìkan náà àwọn afáwà wọn máa ń ra oyin lọ́wọ́ dada ní kọ́tọ́ ọ̀nà wa wọn á tẹ̀lé sí mi recently kò tí mo sọ ìtú tó ó dàbí ẹ̀rọ àbí kò tí tó bí ọ̀sẹ̀ ẹ̀ bí oṣù kan ṣá lẹ́tà mi mọ̀ ṣá mo tẹ̀lé sí mi ní kọ́tọ́ wọn á tẹ̀ mọ̀ pé a ah, àbẹ́mọ̀ ní tí mo rà lọ́wọ́ ní ìkú dàbí omi ẹ̀ tí ìta pé mo dà sí mo green tea ó dẹ̀ change sí pọ́pù. mo á rẹ̀ mi ó dẹ̀ yà kúrò náà ó dẹ̀ àfa wà ní wọn ó dẹ̀ yà kúrò náà ló ní wọn ní kí ló lè fa o níbi kan ó yí ìyí nìkan ló yà àkọ́kọ́ tí wọ́n kọ́ nígbà wọn gbogbo ìtàn wọn ń rà kò sí ọ̀sẹ̀ tí wọ́n rí bá mi á sọ fún mi ní èyí tó súnmọ́ òní pé nẹ́tà tí àwọn oúnjẹ jẹ àdá period ó contain acidity tó yí bá tí èso bá ti wà síbi àwọn èso wo ló wà síbi tí a lè rí àpò láàrin orange watermelon lemon pineapple tó bá ti jẹ any one of these nectar àbáwọn tó wà ní gúrùpù wọn èyí tó ṣẹlẹ̀ ní green tea yẹn kò ní ṣẹlẹ̀ wà sáníyà tẹ bá ti fẹ́ fi oyin sínú green tea ẹ má mọ̀ fi ní gbígbóná ẹ jẹ́ kí green tea ẹ tó ṣe kí ni o kó tutù kẹ́ tó fi yìí so eléyìí jẹ́ ṣókí tí mo lè sọ nípa pé tọ́ bò láti mọ orí gidi hada sallallahu alaihi wa sallam wa rahmatulahi wa rahmatulahi wa rahmatulahi ajumayi salamu alaikum wa rahmatulahi wa rahmatulahi.